الحمد لله وعلى آله وصحابته أجمعين شرح مسائل الجاهلية للشيخ الإسلامي المجدد الشيخ محمد بن عبد الوهاب رحمه الله رحمة واسعة والشرح لفضيلة الشيخ الدكتور صالح بن فوزان ابن عبد الله الفوزان أبذه الله تعالى أدقفه ألوم وباوه ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kó bá ànábì wa Muhammad eléyìí ni àlàyé nípa àwọn masail alijahiliya àwọn ọ̀rọ̀ tí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n wá ojútùú sí nípa àwọn àwọn nǹkan tó ti gbajúmọ̀ lásìkò jahiliya anabi muhammad sallallahu alayhi wa sallam anabi pe àkíyèsí àwọn tí wọ́n bá nílùú maka lérí àwọn ìwà tí wọ́n ń wò léyìí tí kò bá ẹ̀sìn mu òun náà ni ìtumọ̀ pé anabi mú ìmọ́lẹ̀ wá ó wá pa òkùnkùn ó wá pa náà òkùnkùn àwọn jàhílíyà yìí tó jẹ́ ignorance táwa náà bá ń gbọ́ tá a bá sì ń kà a mọ̀ pé kódà kí ọmọ èèyàn máa ṣerú ẹ̀ eh, tíra náà la máa fi ṣèdánilẹ́kọ̀ọ́ fúnra wa ní ẹ̀yìn salatu dhuhri al-asr àti ìrun asr insha allah ta'ala eh, baba sheikh muhammad bin abdul àwọn ni wọ́n kọ tíra náà jáde sheikh eh, salih bin fawzan bin abdullah al àwọn ni wọ́n ṣe sharh rẹ̀ alákọ̀ọ́kọ́ tí sheikh tí wọ́n kọ́kọ́ nínú àwọn almasailu aljahiliya òun náà ni du'awu alauliya wa salihin ọ̀pọ̀lọpọ̀ ní tí àwọn kèfèrí maka tí wọ́n ń ṣe shaitan òun náà ló darí wọn síbẹ̀ láti máa ṣe ó tún wá gbìyànjú láti tún dá padà sí orílẹ̀ ayé lẹ́yìn ìgbà tí anabi ti fọ erílẹ̀ ayé mọ́ alákọ̀ọ́kọ́ nínú tí sheikh gbéyàwó òun náà ni du'a wal awliya wa salihin ká fẹ́ sàdúà ká wá tẹ́wọ́ sí àwọn àfa tí wọ́n jẹ́ ni ọlọ́ àwọn wòlíì sọ̀rọ̀ pé èèyàn níyà wòlíì àbí kọjá pé ó sin lọ́nà débẹ̀ nínú tí àwọn wàlíì fi ya wòlíì òun náà ni pé wọ́n so ẹ̀mí wọn mọ́ ọlọ́run wọ́n sì máa ń pè ọlọ́run kí mùsùlùmí wa fẹ́ ṣàdúrà kọ́ wá jẹ́ pé nígbà tí ó tẹ́wọ́ báyìí àwọn wàlíì nǹkan lòun wá tẹ́wọ́ sí kò tẹ́wọ́ sí àwọn táwọn wàlíì tẹ́wọ́ sí kò tẹ́wọ́ sẹ́ni táwọn wàlíì ṣe kínní táwọn tẹ́wọ́ sí wàlíì gangan làwọn wá tẹ́wọ́ sí pé kó ṣe ní táwọn fẹ́ lọ́dọ̀ ọlọ́run fún àwọn ìfẹ́ náà wọ́n ní débẹ̀ wọ́n ti gbà pójú ọ̀nà ni innahum yata'abbaduna bishiriki salihin baba sheikh muhammad abdulwahab wọ́n láwọn èèyàn ti wá bá débi pé àwọn ẹni ọlọ́wọ́n ọba gan-an ni wọ́n sọ di òòṣà tí wọ́n ṣe kínní tí wọ́n ń bọ̀ fi du'a illah wa ibadati tá bá fẹ́ pè ọlọ́run àwọn ṣẹ́wò ni wọ́n ṣe kínní ni wọ́n pè wa ibadati tá bá fẹ́ sin ọlọ́run wọn ò ní sin ọlọ́run direct àwọn ṣẹ́wò ni wọ́n máa ṣe kínní ni wọ́n máa sìn yuriduna shafa'atahum indallah ní tí àwọn fẹ́ kọjá pé táwọn bá ti ń pe àwọn bàbá yẹn káwọn bàbá yẹn àwọn ni wọ́n bá wọn pe ọlọ́run wọ́n fi wọ́n ṣe intermediary láàrin àwọn àti ọlọ́run lidhannihim wọ́n ní èrò wọn ni pé anna Allaha yuhibbu dhalik pé ọlọ́run nífẹ̀ẹ́ sí nígbà tí ọlọ́run bá ti nífẹ̀ẹ́ sí yẹn tí àwọn bá ti ń pe àwọn ẹni ọlọ́run ọlọ́run nífẹ̀ẹ́ sí i pé ah ibà àwọn ẹni mi lẹ́ ń pè ah, èmi náà lẹ́ ń pè yẹn wọ́n rò bẹ́ẹ̀ wa anna salihina yuhibbunahu wọ́n rò pé àwọn ẹni eré tọ́jú àwọn ẹni ọlọ́wọ́n bá gan àwọn náà ó nífẹ̀ẹ́ sí ká máa pè àwọn ìpè ní tẹ́bá ti fẹ́ gbà ní lọ́dọ̀ ọlọ́run ẹ má pè ọlọ́run àwa ni ká ẹ pè àwọ̀ wà bá yín sọ fún ọlọ́run bàbá ní tí wọ́n rò pé àwọn ẹni eré kan ẹni eré kan yọnu sídùn kan bẹ́ẹ̀ ní wàlẹ́ ọlọ́run tòótọ́ kẹ́nìkan tẹ́wọ́ sí kó ní yá sẹ́kù fúlàn ìwọ sẹ́wù lágbájá kí ṣé wòyàn ó sì yọnu sí pé àwọn ní tó ṣe ń dà ò lè dọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ wa lọ́gbà dé ọ̀dọ̀ ọlọ́run bàbá ní sí ṣéwù kan tó jẹ́ wà lé ọlọ́run kan wọ́n lè ní yá ṣéwù lágbájá kó sì gbọ́ kó sì ní nà bàbá ní àwọn ọ̀rọ̀ pé ẹni ọlọ́run ọba kan lè yọnu sí ní tí wọ́n ń tàyè láti sọ ni pé ọlọ́run ọba ò yọnu sí àwọn ṣéwù náà ò sí kínní àwọn náà yọnu sí ẹnìkan ò ní gbé rẹ̀ kalẹ̀ káwọn èèyàn máa sìn àbẹ̀lẹ́rì ibú kò lè jẹ́ wàlí èṣù ni ó yà jẹ́ bàbá nítorí pé ọlọ́run bá ti sọ fún àwọn kèfèrí maka tí wọ́n ní àwọn idols àwọn nǹkan tí ère tí wọ́n ń sìn àwọn yẹn náà gbà pé ọlọ́run wà tá a bá bi wọ́n oyé ipe kí ló dé tẹ̀ fi wọ́n ń pe àwọn láta àti òòzà àtàwọn manata àwọn òrìṣà yín ọlọ́run ọba ní wáyà abuduna min dunillah bàdà a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní wọ́n máa wá sin tí èso ọlọ́run ma la yadurruhum ní tí wọ́n láwọn ń sìn àwọn òrìṣà alójúmọ́rin náà yìí alétímọ́gbọ́rọ̀ yìí wọn ò ní ìnira kan tí wọ́n lè fi kàn wọ́n wọn ò lágbára láti fi ìnira kàn wọ́n wala yanfa'uhum bẹ́ẹ̀ ni wọn ò ní àǹfààní kan tí wọ́n lè ṣe fún àwọn tí wọ́n ń bọ wọ́n wọn ò lè fara ní wọn wọn ò sì lè ṣe wọn láǹfààní wa yaqulun ọlọ́wọ́n bá ní àwọn kèfèrí ọmọ wa sọ pé àwòlá shufa'auna inda Allah ẹ̀rí gbogbo àwọn èrè yìí àwọn ni wọ́n ń ṣìpẹ̀ wa lọ́dọ̀ ọlọ́run wọ́n gbà pọ́lọ́wọ́ àbí wọ́n gbà pọ́lọ́wọ́ wọ́n gbà àmọ́ àwọn ni ṣùfàáwù náà àwọn ni wọ́n wà láàrin àwa àtọ́lọ́hún báwọn ṣe ń kì wọ́n táwọn ń pè wọ́n táwọn ń feré kanlẹ̀ fún wọn ni kán lè bá àbọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ pé kọ́lọ́wọ́ bọ́ sànú àwọn làwọn fi ń ṣe kínní làwọn fi ń ṣe eléyìí wà nínú suratu azumar aya uh, suratu yunus suratu yunus aya eighteen suratu yunus aya eighteen ọlọ́run tó ń sọ nínú aya mi suratu zumar ọlọ́run ni ní walladhina ittakhadhu min dunihi ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n gbá ẹni tó yàtọ̀ sọ́wọ́n ọlọ́run mú wọ́n wá mú ní awliya a wọ́n mú ní wàlí ọ̀rẹ́ tó jẹ́ pé ìdí ọ̀dọ̀ ọ̀rẹ́ yẹn ni wọ́n máa lọ ẹni tí ìsọ ọlọ́run wọ́n sì wá mú ní wàlí ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n máa wá lọ èyí tó yẹ kán lọ́dọ̀ ọlọ́run òun ni wọ́n máa pè èyí tó yẹ kán pè ọlọ́run òun ni wọ́n gbára èyí tó yẹ kán gbára lọ́lọ́run ọlọ́wọ́n bá ní tẹ́bá wá sọ fún wọn pé àà kí lè wọ́n ń ṣe yìí wọ́n wá sọ pé má na àbúdó hom àsìn wọn o bẹ́ẹ̀ ṣe rí wa nídìí òrìṣà ni àsìn o má na àbúdó hom ilà liyukorribuna ilà Allah yusulifa a kàn fẹ́ kí wọ́n lift wa àsìn wọn o a kàn fẹ́ kí wọ́n lift wa kí wọ́n sún wa mọ́ ilà Allah ẹ̀wọ̀n táwọn kẹfẹ́ rí mọ́ kà sọ wọn làwọn gbàgbọ́ lọ́n wa àmọ́ àwọn èyí tí à ń pè lọ́lẹ̀ báyìí àwọn àwọn lift wá sí èrè lè lift yẹn bàbá wa mú Sheikh Muhammad Al-Wahhab rahimahullah ọlọ́wọ́n bá ṣàánú wa púpọ̀ wọ́n wá mú wọ́n wá mú àdìọ́kàn àwọn tí wọ́n ń pè wàlí lásìkò sìn sẹ́yìn gbọ́n sí lásìkò ànábì wọ́n sí wọ́n sẹ̀dá burú ńlẹ̀ nígbà ṣe tá ilé wọn kú lọ́dọ̀ òrìṣà ó wá wọn sọ́dọ̀ àwọn séwu àṣetánì ti mọ̀ pé ẹni bá ń gbára láwọn méjèèjì àbí ń pè wọ́n ń sìn wọ́n àbí ń tọrọ àdúrà lọ́dọ̀ wọn òrìṣà náà ni méjèèjì nítorí pé àwọn méjèèjì náà ni tọ́lọ̀ ń dá ọba dẹ́dá nìkan làwọn ń sátọ̀ ẹni tó sálọ lè bá gi àtẹni tó sálọ lè bá jésù bákan náà làwọn méjì nítorí àti jésù àti àti igi creation làwọn méjèèjì Allah ló dá ẹni tó sá tọ́lọ̀ lè bá omi àti ẹni tó sá tọ́lọ̀ lè bá Ṣéhù Tìjání ẹ àwọn méjèèjì òòṣà ni wọ́n ń sìn àwọn méjì ń sin tá a dání aya ilé wa ní sọ́tù zumaru aya ẹlẹ́kẹta baba ní adìhí àádọ́ masalatin khalafahum fiya rasulullah nínú àwọn ọ̀rọ̀ tí anabi yapa àwọn ará lérí èyí tó tóbi jù ń bẹ òun náà lè tàn sọ ignorance ni àyìnmọ̀kan ni kéèyàn ó fi àlàálẹ̀ kọ́ máa wá máa lọ dọ̀ ìtaàdá kọ́ wá ní òun fẹ́ máa dọ́dọ̀ àlá through nǹkan òun ìgbàgbọ́ burúkú ni lẹ́ni àwọn sofia náà ti nírúgbàgbọ́ yẹn they are calling themselves muslims wọ́n sì ní mùsùlùmí ní àwọn ẹgbẹ́ tó ní yá Shehu Ibrahim gawson lèlè wàrà ẹni bàbá ẹ ṣé Muslim, ṣé ṣé Ibrahim lọ́dá o ṣé Ibrahim ta lòun ń pè nígbà tó wà láyé ọlọ kí ló dé wọ́n máa gbẹni tí ń pè wọ́n ní àkànfà àwọn bàbá yẹn sáàrin wa ti ọlọ́ni tó kí ni yàtọ̀ wọn pẹ̀lú àyàtọ̀ lọ́n sọ èsì táwọn kẹfẹ́rí tán sí gi àti irin tí wọ́n fọ̀ èsì làwọn náà ṣe kí ni làwọn náà ń fọ̀ ọ̀kanjọ́ kan ó ní kílẹ̀ ń sọ yìí ó ní ṣé èyàn lè dé ọ̀dọ̀ Ọbásanjọ́ láì láì rí àtìkù ẹ eh, mo wá ní òun fi ìjọba sánmà òun wá fi ń wó ìjọba nàìjíríà lọ́mọ mọ̀ fọ́ wa lójú ó ní ẹ̀ lè dọ́dọ̀ lọ́hùn àfi kẹ́ sún àwa wàlí kíni kíni ṣé wọlé bí abùkátà ara ti tiẹ̀ à tàṣí bùkátà ẹni tó ní kó súnmọ́ wọ́n wàá so ẹ̀mí àwọn èèyàn mára wọn wọn ò ní sọ wọ́n mọ́ lọ́hùn nítorí dájà alẹ́ láàrin àwọn kẹfẹ́rẹ́ mọ́kàtà nàbì nìyẹn iná ló dìjà láàrin àwọn afa sunna àtàwọn afa òǹbídíà àwọn ń darí àwọn èèyàn sọ́dọ̀ khalik ẹni dá gbogbo nǹkan àwọn ń darí ẹ̀mí àwọn èèyàn sọ́dọ̀ makhaluk níta dá kò sì pé mẹ́ta creation àti creator creator ni Allah lẹ́yìn Allah báyìí gbogbo tó kù creation ipò kan náà gbogbo wọn wà èrè omi irin ogun ṣéwù màláyíkà àjànú ànábì ọlọ́run ipò ipò ẹ̀dá náà gbogbo wá sí kí ni ní gbogbo wa wà dá wa ni ṣetán kọ́ wá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn Tìjàní yẹn àbáwọn sùfíyàn yẹn kàn máa sin èrè mọ́ ọ wá fi àwọn ṣé òrọ́pò èrè fún wọn èsì táwọn tí wọ́n ń bo èrè wá ń fọ̀ fànàbí iná ni àwọn tí wọ́n ń bọ ṣéwù iná làwọn náà ń fọ́nsìn tẹ́ bá nílò dídá ń pe ṣéwù Tìjàní wọ́n ní ọlọ́run bá wà àkànfẹ́ kó súnmọ́ wa mọ́ ọlọ́run bá láàánì bá a ṣe ń pè òun ẹ̀kan rẹ̀ pé òun là ń pè ní òun kà ń pè ọlọ́run là ń pè nídìí bẹ́ẹ̀ baba ní fa'ata bil ikhlas anabi wa mú ikhlas wa ikhlas ni pé ẹ̀dájú kò Allah nìkan wa akhbara annahu dinullah òun náà nìkan lẹ̀sìn ọlọ́run alladhi arsala bihi rusul gbogbo àwọn anabi ọlọ́run ọba yẹn tí wọ́n mú wá nìyẹn wa annahu la yaqbalu min al-a'mal illa khalis ọlọ́run bò ní gbaṣẹ́ kan lọ́wọ́ yẹn àfiṣẹ́ tí yẹn bá ṣe ń torí ọlọ́run nìkan wa akhbara anna man fa'ala ma istahsanu faqad arama Allahu alayhi aljanna ẹni bá wá ṣe ilé tó mú nǹkan kan sáàrin wa tọ́lọ́run aljanna ọlọ́run ti dèwọ̀ fún wa ma'wahu an-nar inú náà ni wọ́n máa bẹ gbére wa hadhihi hiya al-mas'alatu allati tafarraqa an-nas min ajliha bayna wọ́n ní ìgbàgbọ́ tá à ń náà ni nítorí ìgbàgbọ́ òun náà ni ọ̀tá fi ṣẹlẹ̀ láàrin anabi àtàwọn ará maka wàlẹ̀ ajílẹ̀ ha ṣúrẹ́ alìjihad nítorí ẹ̀ gangan ni jihad fi ṣẹlẹ̀ kama qala ta'ala ọlọ́run sọ báyìí pé wa qatiluhum hatta la takuna fitna ẹ bá wọn jà kama bá dá fitina lẹ̀ lérí lẹ̀ wa yakunu dinu kulluhu lillah yóò wá jẹ́ pé ẹ̀sìn wa tọ́lọ́wọ́n bá nìkan ní ó kínní lọ́ máa jẹ́ ànípin bàbá wa mákọ̀ọ́lé ọ̀rọ̀ yìí wá pé dùn áwù sọ̀lìhìn wọn ni ìmọ̀ sálọ̀dọ̀ àwọn wàlí ìmọ̀ pè wọ́n ìmọ̀ fọlá wọn tọrọ ìmọ̀ fi wọ́n ṣàkàsọ wọ́n ní ìròrí eléyìí náà kò síyàtọ̀ láàrin ìròrí àwọn kẹfìrí maka àti àwọn tí wọ́n ń sọ àwọn ẹni ọlọ́wọ́n bá di òrìṣà nídìí bẹ́ẹ̀ ẹlòmíì tó bá fara kan séwù lásán ọgbà pé yọ̀ọ́ da fún un lọ́dún kí mo bá séwù lọ́wọ́ nígbà mi yóò ní mo rí séwù lágbájá à tèmi ti dáa gbogbo ẹ̀ pátápátá ẹbọ ni jama ṣéwù gan kò rí tiẹ̀ yanjú ká tó wá pé yọ̀wá yanjú títì rẹ̀ ká jẹ́ ẹ̀mí wa kúrò lára àwọn tọ́lọ́nda ká darí ẹ̀mí wa sọ́dọ̀ ọba dẹ́dà eléyìí ni ikhlas yẹn ń pè ní islam abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala alákọ̀ọ́kọ́ lélẹ̀ àmọ́ wa tẹ̀síwájú àmọ́ mọ́lọ́kọ̀ọ́kan ee kọ́lọ́wọ́lá alamasa tó wọ́n sẹ́ńbẹ̀ gbogbo àwọn tí wọ́n ti sọnù alamasa bá ní pé wọ́n sọ́jọ́ ọ̀nà wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.